الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أجبركم على الله bahwa ọdún lẹ́yìn àwọn ìdá ìdílọ́gba lọ́gba ìjọba àti ìgbẹ́ rẹ̀ máa bá òṣìṣẹ́ ọlọ́ máa bá wa tó òṣìṣẹ́ náà bá wa tó àwọn ará rẹ̀ àti ọ̀sán àwọn ará rẹ̀ bá wa tó gbogbo ما جرى على العرض العام ثلاثة إلى إن وصلوا شعبان يوصل رمضان يسير بيجار ثلاثة يوصل بيجار وتوان هجران النبي صلى الله عليه وسلم ni mazuri na wale na magazeti unala tafsiri wajizi na ibada salawa نصرى الجامع الوحيد للأسئلة والأجوبة على التوحيد وروى عبد الرزاق عبد الرزاق nínú mọ̀sánnámù wọn lọ́dọ̀ bàbá tẹ wọn wọ́n gbà wá jáde ọ̀dọ̀ mánàrù mánàrù náà ló gbà lọ́dọ̀ ibùdó tọ́wọ́wọ́ ibùdó tọ́wọ́wọ́ ló gbà láti ọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ gbà láti ọ̀dọ̀ bàbá àtúndọ̀ ìmọ̀ràn àbáṣe ọ̀gbìn ọ̀gbọ̀n àti ọmọ ìlú أنه رأى رجلا انتقض لما سمع أو لما سمع حديثا عن النبي صلى الله عليه وسلم في الصفات ويراكم إنك يراكم إني وأنا با إذا مبا وجودي أجا بابو كنتم بابو نبا بابو إذا كان إنه حديث عليه الصلاة والسلام في الصفات ọ̀rọ̀ ìròyìn ọlọ́run. ìsìnká ọ̀rọ̀ lè dàlù gbogbo òṣìṣẹ́ ẹ̀tọ́ dàrú yìí wọ́n ń jẹ́ àtakò fún nǹkan tó gbọ́ yìí. bàbá wa ní nàní bá lọ́ba ìpè máa bá kó ha kó la èèyàn rẹ̀ kọ́ńtà kí n dà ní àwọn ọ̀gá ní. ويملكون عند متشابه kíni ìdí dẹ́rùbà àwọn èèyàn wọ̀nyí tó ṣe pé wọ́n rí ẹ̀jẹ̀ ìrọ̀rùn nítorí wọ̀nyí kéékèé nínú àwọn ọ̀rọ̀ ìsìn ọlọ́run tọ́nà ti fi àlàyé ẹ̀ dáadáa ṣùgbọ́n wọ́n wà jẹ́ ìpa nígbà tí wọ́n bá rí ìlànà ìrìn òye wọn tó àlejò sọ̀rọ̀ náà sọ̀rọ̀ sọ pé àní kí ló ń kó ìbẹ̀rù bá wọn wọ̀nyí tó ṣe é pé wọ́n á máa rí rírọ̀ dídẹ̀ níbi àwọn sọ́lọ̀ ti àlàyé ẹ̀ dáadáa nínú ọ̀rọ̀ ìsìn rẹ̀ ó yé yékéyéké àtàrà lé àtàrà oko àtọ̀rùmọ̀ àtàláìmọ̀ ètò ìsìnkú ìtumọ̀ ẹ̀yẹ wọn tán ṣùgbọ́n ọkọ̀ wà jẹ́ nípa níbi ìtọ́ba wọn lójú tí ò yé wọn. táàtì wọn yé pé ìlànà àtúnṣe náà wà ní jàmáà yẹn kí ọlọ́run bá kó fi ẹsẹ̀ ní atẹ́lẹ́kọ̀ọ́ kan wá nílẹ̀ lórí ìlànà náà òun náà ní pé tí kọ̀ọ̀bá yé wọn tó lóru wọn lójú wọ́n dá padà sínú ìtò ti yé tọ́lọ̀ ti sàlàyé ẹ̀tọ́ yẹn nìyẹn. ìṣèjì àwọn kan wá nìyí àti wọn máa ń pè yẹn kí èpè rí dáadáa yẹn ìṣèjì tí wọn ni pé wọn lọ dó lórí àwọn nǹkan tó rú àtòrú wọn lójú wọn ò sì lè dá padà sínú nǹkan tó ṣe yí pé òye yékéyéké tó kú gbàgbọ́ yé ká kọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tí wọn tí òye wọn yìí pẹ̀lú ìtumọ̀ àtàlámọ̀kọ́ yìí torí ẹ̀ nígbà wọn bá ti dúró síbi nǹkan tó rú wọn lójú wọn bá dúró lójú gbogbo nǹkan pé lágbájá òṣèlè káàkiri ni ọ òṣèlè ìfàǹtẹ̀tẹ̀ ni ọ òṣèlè ìgbàgbàgbà wọn máa gbé àwọn ìdájọ́ wọn máa gbé wa lójú pé tí wọn bá fẹ́ lè àpàdà síbi àwọn nǹkan ní ìtòyé tó tọrọ rẹ yé dáadáa ni ìgbè ni wọn gbàgbọ́ yẹn gbé á ah, nígbà wọn ti gbé àwọn èèyàn ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn rí bẹ́ẹ̀. ìbéèrè tó sójà jù lábẹ́ ilé ọ̀nà nípa báyìí ni màá màá ní ìpèlémàtìlẹ àti àti àlàyé àwọn gbọ́dọ̀ tí ń bọ̀ wáyé dákọkọ àti máa fa ọkọ ha kọjá àti yẹjìdúnà yẹjìdúnà rẹ pátá wọn má má sọdọ ọmọ má má sọdọ náà bá mi ha lọkọ kí wọn ní kí ni èrò àfàwọn àtìlẹ ọmọ àgbà pẹ̀lú gbólóhùn yẹnni kí ọ̀rọ̀ dáadáa yìí kí sọ̀rọ̀ àti sísọ lọmọ ọ̀rọ̀ ìgbà ká sí ìrọbí ọmọ ọjà rẹ tó máa ń. àwọn àlàyé lórí eléyìí gbólóhùn kì í sákọ̀kọ́ mìíràn lè fi kọ́ ọ̀rọ̀ ayé ìsàhábọ̀ kẹwọ́ ìtọ́rọ̀bá mìíràn ó lè máa sẹ́yà. ó yíra padà ọ̀rẹ́ dàrú látara ìdẹ̀rù tó gbọ́. máa kí ni ìbẹ̀rù tó mú àwọn wọ̀nyí níbi àwọn àyà àtìtì sọ nípa ìròyìn ọlọ́ọ̀ wọ́n ti ká òun lára tó sì mú ọtí àtàkùn. àyè lẹ́yìn tá ọkọ̀ ohun iṣẹ́ igi bí ìmánìyàn bèbá ìgbè àdé wọ́n kó fúri bèbá òun. yẹn ni pé kìí ṣe pé ìgbàgbọ́ wọn ó ti rọ̀ mọ́ nǹkan kankan nítorí ìkéṣe pé ìpayà wọn ọ̀rọ̀ náà nǹkan kankan nítorí ìgbàgbọ́ wọn bí kò ṣe torí ìgbàgbọ́ wọn sí apá kan àṣàlẹ àti ṣe àìmọ̀re sí apá kejì. ọ̀lẹ́sì moham ìgbàrin àpẹẹrẹ ìbéèrè tó wá níbi ìbàyí sí àtakò ní pé kí ni ìṣe wọn gan náà tí wọn mọ tó yìí sọfà wọn kí ni wọn ti fi wọn gbọ́ tí wọn dánú wọn ló fi dọkà wọn rú wọn tó wá fẹ́ máa dìde tí wọn fẹ́ sọ fáwọn gbọrọ lọ́wọ́ bàmá nítorí pé wọn nígbàgbọ́ sí apá kan àṣàlẹ yìí wọn á fi àgbàgbọ fún apá kan tó ń tẹlẹ kó sábà kan ní. gbọ́dọ̀ yẹ kí lóun rí kọta ni ayé níyì wọn rí rírọ nílẹ̀ wọkàn bó lè lè mọ ìgbà ni wọn sì gba àwọn ìtọrọ rẹ yé wọn dáadáa fúnra ara wọn náà wọn gbà wọlé wọ́n wọlé wọn á fún lẹ́bí láàbò mọ́ ní títí àlùmọ́ ìgbà òun ni tó yéye tí tó fojú hàn tí ò sí ìlọ́jú kankan nínú rẹ̀ wọ́n yóò lè kó lẹ́yìn dàmú fẹsẹ̀ àbẹ́yìn tí wọ́n fi wá panu wọ́n kó panu bára wọn níbi tí òye wọn àyè máa yẹsẹ bí wọn àyè yìí ń fa mọ̀kò èkó ti pé àkọ́yé rẹ̀ òye wọn lórí tí wọ́n fẹ́ kó panu bára wọn ti rẹ̀ wọ́n máa rí fásitì tí wọ́n sì má dáadáa wọ́n yóò náà wọ́n á fẹ́ máa pàtàkì yẹn èyí tí ọba yé ni yé déédé kí ló ń ṣe wa tá a bá tẹ ẹ̀ má bá tẹ̀ dá padà sínú ètò yé a sì béèrè lọ́wọ́ àwọn ọmọ yìí pé eléyìí tẹ sọ yìí tí ọ̀fẹ́ jọ nǹkan báyìí tí ọ̀fẹ́ dàbí irú nǹkan báyìí ó sì fẹ́ máa ṣe àtakò fún kaba ìwọ̀n ní rárá kò sí àtakò fún tó a bá gbọ́ ilé ìtàkùn ètò ọba tí a padà sí ní kaba yìí ó rí pé tòmọ̀ tí ó gbé wa pọ̀ ní torí ẹ̀ tòmọ̀ tó gbé wa lé wọ́n dà padà sọ́dọ̀ àwọn tó ń jẹ́ olùmọ̀ wọ́n lè ṣe àlàyé fún wọn. afọwọ́ iṣẹ́ àgbà ti sọ̀bí ọmọọ̀rọ̀ àyùmọ́má yòṣèrò ilé afọ́mi wọ́n tọ́ka sí àwọn ìjọ kan mímọ ìyàgbọrọ màjìlíkà ọ̀rọ̀ mi àyàmùtì náà nínú àtúnṣe àwọn pàtó pé kí wọn wá sí ìjókòó wọn nínú òru ọgbìn wá àwọn èèyàn àwọn òmùmí mara wí àwọn èèyàn tábàkọ kó òru ọgbìn wá ó fún ẹgbẹ́ bí ẹni tí ò tiẹ̀ gbọ́ nǹkan kan dàbí alára ní islam ọgbọ́ nǹkan kan yé islam náà tẹ́lẹ̀ ha bóyá ẹ̀ka láàrin tọ́ba kókó dé òní máa ń jókòó tọ́ba tí wàá sọ̀rọ̀ kábàáyì ilé ó ti wá mọ̀ àgbo eré yìí gbàgbà ń bẹ nínú oko ìlú ìwádìí ní ìyá ní ìlú báyìí fẹ́ẹ́ tó bá tún ti pẹ́ ọyọkàn yẹn báyìí yóò tó tó ti di ijọ́ kejì ó tó ti dògbò sẹ́nu pérò wọ́n yẹn àlè tí àwọn tó ṣe pé gbogbo ìgbà ni wọ́n ń jókòó ní ìjókòó ìmọ̀ ẹ wọ́n bá ti sọ̀rọ̀ yín àti gbogbo àwọn àṣùlá báyìí gbogbo ẹni tí ń jókòó yìí ọ̀rọ̀ yóò máa tò tẹ̀léra wọn yóò máa tò tẹ̀léra wọn. ẹ tọ́ bá fẹ́ ṣe ìjókòó jọ́ka tí ò sí jọ́ka yóò fi hàn ẹ̀dá mi kí ni wọ́n wí náà ìwọ ni wọn wí ṣé bá ti kírun wọn sọ ní àbẹ̀wò tó kù sí ẹ̀yìn jẹ ọmọ tí wọn ti sọ̀rọ̀ àgàgà tó bá lọ jẹ pé ọ̀rọ̀ tá a tó ń sọ ọjọ́ yẹn tó wáyé ibi tá a tó gbé láti bẹ̀rẹ̀ láàrin láti wọnú rẹ̀ ẹlòmọrọ yóò ti dàrú tó àwọn tí bẹ́ẹ̀ bẹ wọn sọ pé ọ̀rọ̀ a oríṣi òní tí wọn ó sì tún wá sàlàyé ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn tí wọn kíá lórí àwọn nǹkan tá a ti bọ̀ wọn ní kíá èyí tó rúdúdú nú ọ̀rọ̀ lóbi jẹ́ pé oníkálukú wa náà àbùkátà kọsọ pé àwọn olùdókòwò báyìí tá a bá ti ń sọ ká máa jó ká sì máa gbọ́ ká máa farabalẹ̀ ti gbọ́ oníjẹ́ pé yọ̀ọ́ máa da nǹkan ní ìlú nínú nígbà tó bá jẹ́ pé àbá ti gbọ́ kà sí tẹ́lẹ̀ tá a sì tẹ́ gbọ́ lọ. torí àwọn wọ̀nyẹn àwọn náà ń pè ní ògùn mi máa ìràwé torí kò sí ìsọ̀ka àwọn gbogbo tí ń bẹ́nu bá lómi ṣùgbọ́n àwọn kan bẹ tó ti bá wọn jọ omi wọ́n ti tẹ omi tó bá fẹ́ mu ewu àwọn àgbàlagbà tó bá ti wojú omi wọn rojú wọn rí pé pàǹtí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n rà ti wọ́n ti rí akọ́sí tàbí igbá síbi tí ìdọ̀tí ẹ bá wà wọ́n rà yọ dàrú àmọ́ àwọn kan bẹ̀ gbogbo lómi ẹgbẹ́ odò ipa ni bàbá àbúta wíjì má báyìí lónìí akókò ẹlọ́mọdé agbó ẹrú nínú lọ bóun ṣe múlò wọn ó ṣe yá ọlọ́dún ọ̀nà sùkànnà torí ẹ̀ àwọn ẹ̀mẹ́tò náà kò àwọn ilé mẹ́rin àwọn tó ṣe pé nǹkan kan ò yé wọn ti tẹ́lẹ̀ wọ́n kẹ́ yàbàrà ni wọ́n yà sí hàlùkọ́ wọ́n bá ń gbọ́ ọ̀rọ̀ ọba ni kò tí a jọ ti tòkí lọ́wọ́ ẹ́ mo rò bóyá ah, kọjọ́ táwọn olórin yẹn kọjọ́ táwọn aláwàdà kẹ́ríkẹ́rì kọjọ́ tí wọ́n àwọn tí wọ́n ń múni lára dáyáyáyá lára ọjà kásá náà pé yóò rí ẹ̀rí ìdí wọn àwọn olùwà olùwà ọ̀dọ̀ ìwà ìyá. فإذا سمعوا شيئا من محكم القرآن ومعناه táwọn yẹn tó bá gbọ́ kankan nínú àwọn àyà ti alukur'an tọ́lọ̀ ti àlàyé ẹ̀yẹ kéèké tí wọ́n ti gbọ́ ìtumọ̀ rẹ̀ حصل معهم الخوف وإذا سمعوا شيئا من أحاديث الصفات tó bá ti gbọ́ àwọn kankan nínú محكم القرآن ìbẹ̀rù òde sí wọn tó bá ń sọ kankan nínú àwọn àhàdìsì tí ń sọ nípa ìròyìn ọlọ́run èyí sákòdò kàlùmọ̀kiri nana ha wọ́n ti dè ní ara wọn gbọ́ yìí gẹ́gẹ́ bí ẹjọ́ ńlá kàtó fún wọn gbọ́ yìí. ولم يحصل منهم الإيمان الواجب الذي أوجبه الله تعالى على عباده المؤمنين. ìbẹ̀rù tó yẹ kó wà ní ọkàn wọn bí àwọn nǹkan tí wọ́n gbọ́ ní dáadáa wọn kò ní sí ní ìgbàgbọ́ tó wá pèsè ní ìgbà tó tó jẹ́ ọ̀nà yàn lọ́lọ́wọ́ bá ìlẹ̀kẹ́ látàkà máa rí lára àwọn olùgbàgbọ́ níṣẹ́ látàkò yọ wà sínú ọkàn tí wọ́n sí àwọn kan tí wọ́n gbọ́ yìí. ìbéèrè lọ bá ní ó dùkúrú máa yọ sábà lómi lára ìgbà sàlàyé fún wa àwọn ẹ̀kọ́ yòówù lárí kọ́ làgbọ́yé látàǹfààní ẹ̀ ní ojú ọ̀nà. Yusufa dùnmí ní tí wọ́n ti àǹfààní tá a kọ́ tá a rí kọ́ tá a mọ̀ nínú ojú ọ̀nà ẹ̀wọ̀lẹ̀ ẹ̀dá kọ̀ọ̀kan òní ádámù ìmáàní màjáhàdà ṣe àmì àsìmáyé ọ̀láyé ọ̀sìnkáàfin. àìjẹ́ olùgbàgbọ́ àìsígbàgbọ́ fún ẹni yóò tọ́ bá takò nǹkan kan yọ kan nínú àwọn orúkọ ọlọ́wọ́ àbáwọn ìròyìn rẹ̀ bí èèyàn lè takò kan ní orúkọ ọlọ́wọ́ tàbí lórí ọlọ́wọ́ sígbàgbọ́ fún wọn nínú táàrí kọ́ lójú ọ̀nà wọn. ẹlẹ́ẹ̀kejì tẹ́lifù tàbí ìgbìmọ̀ àdáyé fún ìtẹ́ni tá à ń bá sọ̀rọ̀ pàtó ní gbọ́yé káfí sílẹ̀ láti bá sọ àgbọ̀dọ̀ bá sọ lọ́rọ̀ tí ò ní gbọ́yé. ìyáńdà ó yóò gbé ìlà tẹ̀lé ìlà ìrọ̀ sórí torí a máa ń péré lọ́sí ìfọ́nà nírọ̀ àti pípé òṣìṣẹ́ nírọ̀ alẹ́bí ìwọ ìkàdà ìfọ́nà àtòṣìṣẹ́ nírọ̀ ìparun sí ni. torí ẹ ọ̀rọ̀ tó bá sọ pé òní yára oko wọ́n bá ẹnìkan wá ṣe kínní kan tó kù díẹ̀ káàtó kóbìnrin wa fẹ́ parí tẹ́ mọ̀ pé lọ́tọ́ tó yẹ kí àkìlẹ̀ tó ti ṣe ìjọba yìí kò dá kí èèyàn máa ṣe o à ọ̀dà òwò náà ti ń gbọ́n lórí tọ́fẹ́ mọ̀ sí ti aláìsàn kí bàbá ọkàn wa fọ́gbọ́n lọ́mọ pé lẹ́gbẹ́já kí ló ti ọ́ ọ wà lẹ́yà ọ̀yá ó sì wà lẹ́yà ọ̀nà àmọ́ mọ̀ pé lẹ́yà ọ̀yá báwo kí abẹ́ ẹ̀kọ́ ni tí a máa pé òye ìgbọ́ yé tọ ọmọ níjáde mi ẹ̀wọ̀n mo fẹ́ gbowó wọn ni torí bó ṣe yìí ìnígá ìnígo ìnígo gbòbí àgbà pé kí ní pẹ̀lú ga pàápàá jùlọ bá mọ́ igá sí ìgbé yóò gbé ìgbé kò ní já kò ní go kò ní gbogbo yàgbà náà ni nínú gbogbo eléyẹn owó lè nílé ẹkún lè ní òbéèrè gáàsì kó ewu ni, gáàsì kó kan tẹ̀wé tẹ̀mọ̀ pé ní tá a bá sọ yóò ṣe déédéé làákàyè ọmọ yẹn tó torí ẹ á wo àwọn yẹn tá a fẹ́ bá sọ̀rọ̀ ẹ dákun gbòòlò àwọn eléyìí tí wọ́n tán bá ní wọ́n tẹ̀tẹ̀ wọ́n tẹ̀tẹ̀ sínú bábò bèèrè buhari àti mẹ́tò sínú bábò bèèrè wọ́n ní wọ́n ti fi pẹ́ bábò lábẹ́ kejì wọ́n ti pẹ́ bẹ̀ gidi o ẹ mọ ọ̀rọ̀ tó súnmọ́ láti bá wọn sọ. tọ́ba dáwọn wọ̀nyí àwọn tó máa ń jókòó sí ìdánilẹ́kọ̀ọ́ dáadáa rẹ̀ ẹ mọ ọ̀rọ̀ tẹ́ bá wọn sọ. tọ́ba láwọn ilé ìyàwó ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n tún lọ ọkọ́ èdè lágbáwá ni ìmọ̀ràn ọ̀rọ̀ tẹ́ bá wọn sọ. àwọn tọ́nà tó wá gbé sípò náà kọ ẹ tún mọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣe kí o tẹ́lẹ̀ bá wọn sọ. ìdáhùn ò ní gbọ́ yín ọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ á ṣe pẹ̀lẹ́ wọn á bá wọn sọ̀rọ̀ tí ó yí wọn ọ̀rọ̀ tí ó yí wọn tí wọ́n rí gbọ́ yé òun náà láti rí o òun náà fún wọn. tòní ìparí ẹlẹ́ẹ̀kẹta òun ni wọn yóò boli ìmáyé bí àtúnáyé láti oṣù fàájì ọ̀pá dandan ó sì jẹ́ ọ̀ràn ìyàlẹ́wà lórí kódà nínú àwọn ìnígbàgbọ́ sí ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdúrà ìwọ náà lọ́kàn tó òun lè kéde inú rẹ̀ lọ́wọ́ ìpè kánígbà kọ́ sí àwọn orúkọ náà ọjọ́ ọ̀ràn ìfún wa kánígbà kọ́kọ́ náà ní àwọn orúkọ díẹ̀ tó péré tánàbí pé ó sì ní àwọn ìròyìn ara rẹ̀ tó fi ròyìn ara rẹ̀ tánàbí pé ròyìn. bàbá ti wá nígbàgbọ́ àwọn àmọ̀ tó ń tó péré láti pè rẹ̀ látọ̀ bákan náà ìtòkèròyìn ara rẹ̀ láti fi dáná lórí rẹ̀ èyí tálẹ́bí sọ̀rọ̀ láì sọ́lá ńtọ́lọ̀ ọ̀run sí wa tó ní ó fi kọ́sọ̀ fóun tó ń jẹ́ ẹ̀ náà tálẹ́ sọ̀rọ̀ lọ́run jẹ́lẹ̀ àgbà sọ̀rọ̀ jẹ́lẹ̀ èyí tálẹ́bí gbà sọ pé ìròyìn ọlọ́run lè léyìn àgbà lẹ́yìn ilẹ̀ yàmá kasọ̀ra olùmọ̀ yóò torí ọjẹ́ nínú àwùjọ tọ́ba lóun fẹ́ fún ọlọ́run lórúkọ pé ẹ̀wọ́ ni òun tún fẹ́ orúkọ ni ẹ̀mọ́ ni ó lágbègbè ó ọ̀pàá ni ẹ̀mọ́ ni torí pé àwọn òbí tó bí wa gan táwọn òbí tó bí wa àyè àyè fún wọn lórúkọ àbọ̀mọ ní sọ bàbá ẹ̀ lórúkọ ni rárá o bàbá ní ọ̀yà sọmọ lórúkọ tòun túmọ̀ yìí pé olówó ẹrú òun ló ní àṣẹ láti sọ pé tóun jẹ́ yìí ti pẹ́ ní ọ̀sọ̀ olówó rẹ̀ ní orúkọ pé orúkọ tí mo fẹ́ máa pé olówó rẹ̀ ọlọ́run ọba ìdẹ́jọ́ ọlá òun lọ́ba tó mọ rẹ̀ ní gbogbo ẹ̀dá lọ. ṣùgbọ́n kanáà nínú gbogbo ẹ̀dá ṣe tó tún mọ ọlọ́run tó tó òjìṣẹ́ ọlọ́run sọ̀nà ọmọ àdìrò sọ̀nà ló jẹ́ pé orúkọ tọ́lọ́ba pẹ̀lẹ́ àgbè ìtàn tọ́lọ́ba pẹ̀lọ́ àgbè ìròyìn tọ́lọ́ba pẹ̀lú yẹn ara rẹ̀ àgbè yẹn ìròyìn tán tọ́lọ́ba pẹ̀lú yẹn ọlọ́run àgbè yẹn ọlọ́run àmọ́ fúnra ara wa lọ rí abẹ́ni sọlọ́ àti bẹ́ẹ̀ kọ́ abẹ́jọ́ ìkan òyìn ọlọ́run fúnra ara wa rárá tó bá jẹ́ pé fúnra ẹni orúkọ tiẹ̀ fúnra ẹ lọ́fẹ́ tó kan ní ọ̀rọ̀ fún ọ orúkọ ọmọ rẹ ní ọ̀rọ̀ orúkọ ọlọ́run ó máa ti kó fi ọlọ́run bí tó tó mi dé dípò kọ́ wa pé báyìí tó bẹ̀rẹ̀ lórúkọ tó dọ́wọ́ wa ká nígbàgbọ́ sí àwọn orúkọ ọlọ́run tó náà jẹ́ ká sì nígbàgbọ́ sí àwọn èrò láti sọ̀rọ̀ sí lórí ọlọ́run àti olùkọ́ láti sọ̀rọ̀ subhanahu wa ta'ala ọlọ́run kò lè mú ìgbàgbọ́ wa kò sì lè mú ìmọ̀ wa kò lè mú ìjọsìn wa kò lè wà fún ní àsomọ́ sí ọ̀rọ̀ rẹ̀. káàdà wọn bá lè sọ̀rọ̀ ẹni wọn àwọn abẹ́gbẹ̀ tí gbé tí ò bá kọ́wọ́ lu ọ̀rọ̀ yìí ní báyìí báyìí irú àwọn ọ̀rọ̀ ẹ̀ kí ni kẹ́ sí. ìgbà tí wọn náà ti dájọ́ lórí lọ́rọ̀ tí wọ́n gbé káàkiri lórí ọ̀rọ̀ wá sá pé ẹ ọ̀rọ̀ báyìí ó kí ọba ti tẹ́lẹ̀ ẹ̀ nǹkan báyìí ó ṣe òfin lọ́rọ̀ tó yẹ kí wọn náà tẹ́lẹ̀ ọ̀rọ̀ tó ẹ̀kọ́ sẹ́yìn kódà wọn kọ̀rọ̀ ètò tá a gbóòórùn àbúrú bẹ́ẹ̀

sọ àwọn àdìsí àrò báyìí òfin ìsìn ọlọ́run bá sọ fún akéèké nǹkan báyìí bá tẹ̀lé ká máa wí o irú rẹ̀ láti wáyé o ẹ̀yà sẹ́ńdẹ̀ sáwọn ọmọ ya yín èmi tó bá ń là látara pé iná ti kí ni o ẹ sọ̀rọ̀ gbólóhùn kẹ́mọ̀ lè máa bẹ̀ mú yín kẹ́ǹpé dáadáa ni gbogbo àwọn jáde jáde tẹ̀lé tọ́pọ̀ yẹn táwọn yẹn máa ń sọ lórí ìwọ̀ táàpù yẹn ṣe máa wọn tí wọ́n tó ń tó máa ń sọ kàtẹ́lẹ̀ náà fi hàn lẹ́tà kan ọwọ́ láti ọ̀dọ̀ ọba sáwọ́dí ìyẹn wá ní ẹsẹ̀ kílíkà hundred ìkíní kan hundred oṣù gbọdọ̀ fẹ́jẹ̀ sí ẹ̀mẹ́ wá kọ́ àti fún bàbá yìí òní fẹ́jẹ̀ wọ́n ń lo wọ́sáàpù náà àti gbogbo àwọn social media ṣe láti ṣe lẹ̀ gbogbo àwọn àwọn yẹn bẹ́yẹn ìjà pẹ̀lú aṣọra gbogbo ṣe sí. ẹlòmíràn lè gbé ọ́ lè jẹ́ ọ̀rọ̀ yẹn sẹ́ńdì àti fọ́tò kan ní mo ṣe ń wo yìí wọ́tọ̀ bá fẹ́ sòkò ọmọ tètè bá wa fẹ́jẹ̀ kíákíá ní ìsìn kó láwọn ọmọ yìí ọ̀fẹ́ sùkà kílódé kílọ́kàn pẹ̀lú ìtọ́pọ̀ ọ̀tọ́pọ̀ bá a nìkan kàtẹ́ lọ́wọ́ ìkọlọ wọn bá kó sọ̀rọ̀ wọn kárí tó bá jẹ pé a lè pé nta lè bá wọn sẹ́yìn fíà nígbà wọn ni wọn wá yìí ṣùgbọ́n kó a fi àwọn nǹkan ti pé bẹ́ẹ̀ bá dé báyìí báyìí kì í ṣe torí pé nígbà tó bá ti yọ ọmọ dàbí èso bọ́yá fún yé èkì nínú títí kílé o ṣe tó ìwúlẹ̀ síbẹ̀ tó àbí àwọn ọ̀sán ọ̀sán alákọ̀ọ́sán gbogbo àwọn náà tó kálukú àwọn náà tá a máa rí kan lórí wọ́sán tá a bá mọ ìtumọ̀ rẹ̀ tí ò yé wa tó ẹ̀jẹ̀ abíọ̀lẹ̀ lọ́wọ́ àti wọn jẹ́ olùmọ̀ fún lè fi àlàyé tó ní ìmọ̀ fún wa lórí ẹ̀ ọmọ jẹ́ pé gbàtà bá kó sínú sẹ́fìn pẹ̀lú pàǹtẹ́ǹjẹ̀ ní wà lọ jẹ́ fàbúrú lọ padà jẹ́ fáwọn mùsùlùmí kí àwọn ọ̀sùn náà wọ̀ tá a lápò gáyé wa kò sí ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àtúnlẹ̀ ìkúlọ̀ ọ̀sùn سبحانك اللهم وبحمدك اشهد